الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أنا أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فانبوى محمد صلى الله عليه وسلم لينا مكي أو مشايخ tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala tó ní kí wọ́n máa mójútó ayé yìí tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ló ń sábàbí láti lè máa tan ìmọ́lẹ̀ súnnà ní àwùjọ tí àwa yìí bẹ̀rẹ̀ látòrí fadilati sheikh abu sofiya al-athari hafizahullahu ta'ala tí wọ́n jẹ́ rais markaz alisunna waljama'a tí dórí gbogbo àwọn mashayikh tó kù abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kò jí kárí pẹ́ lórí dáadáa àpadà sí aburú ọlọ́wọ́ bá kó mọ́jú kó tọ́ sí ẹnì kọ̀ọ̀kan yín bí àṣejọ́ ń bẹ̀pọ̀ láyé ń bí báyìí kọlọ́mọba subhanahu wa ta'ala kú ṣe aljanna rẹ̀ ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa kó jẹ́ kájọ máa bẹ nínú aljanna rẹ̀ kọlọ́mọba subhanahu wa ta'ala wá ṣe àlékún dáadáa rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa láyé bí àti ní alkiyama àti gbogbo wa ife assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu náà topic tí wọ́n ní kí a máa fi bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn sheikh wa ní wọ́n ṣe sọ fún wa òun náà ni tí wọ́n pè ní mushkilat al-ayat az-zawjiyya an àwọn problems tó ṣe pé a máa dojúkọ ìgbésí ayé lọ́kọ láya annushus namúdájá èyí tí a fẹ́ tírìtì gangan òun ni tí wọ́n pè ní annushus gbólóhùn annushus kí ni ìtumọ̀ rẹ̀ kí ni ó túmọ̀ ní èdè Lárúbáwá tí a bá lọ sínú àwọn dictionary lárúbáwá láti wo gbólóhùn tí wọ́n pè ní unusuals lápèjúwe nínú dictionary tí wọ́n pè ní annihaya fi gharib al-hadith títí ibn al-asir ó ní unusuals bayna az-zawjayn ìtọ́pẹ̀ nínú shoes láàrin ọkọ àtaya eléyìí ni tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ń parẹ́ torí pé gbólóhùn náṣàzá yá ń ṣe zuwa wọ yá ń ṣe ozú ní èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ní ẹ̀sáfà kí nǹkan lọ sókè torí ẹ̀ ilẹ̀ tó bá ga díẹ̀ wọ́n á pè é ní kí ni anashaz ṣùgbọ́n kí ni nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú gbólóhùn al-nushuz tí al-Qur'ani lò bákan náà tí àwọn àpò onífíkìwò máa ń sọ tí máa ṣẹlẹ̀ láàrin lọ́kọláya àfáàní yukọ́l wọn a máa sọ wípé nashazatil mar'atu ala zawjiha fahiya wa nashizatun àwọn alárúbáwá wọ́n á ní obìnrin ṣe nushuz lórí ọkọ rẹ̀ sórí obìnrin bẹ́ẹ̀ wọ́n á ní ìyà náà ṣí zon àbí ká sọ pé ìyà náà ṣí zatun kí ni túmọ̀ rẹ̀ ìdá àásọ̀t àlejò ìdá òun ni tí ó bá ṣẹ́ tí ó gbọ́rọ̀ sí lẹ́nu وخرجت عن طاعته tó jáde kúrò níbi tẹ̀lé àṣẹ rẹ̀ ìyẹn fún títí obìnrin nìyẹn ọkùnrin náà máa ń ṣe nushuz ó ní wà náà ṣàzàlẹ̀ àzọ́jú ha ọkọ náà máa ṣe nushuz fúyàwó rẹ̀ ìdájàfáà onígbà tó bá pàátì wà àbọ̀rọ̀ bí ha tó dẹ̀ ní lára òun náà ti ṣe nùṣúùsù fún ìyàwó rẹ̀ wọ́n nùṣúùsù wọ́n ní nùṣúùsù kàrá àtùkúlé wa hídí mìírànmá sọ̀hìmá ó ní kí ìkíníkejì wọn ó kórìíra ẹnìkejì rẹ̀ tí ọkọ bá kórìíra àyàwó tó fi wípé ó ní lára ó fúnlẹ̀ mọ́ àbótí ẹ̀ pàátì fàkọ̀dínáṣàzá àríhà ó ti ṣe nùṣúùzù fún bẹ́ẹ̀ náà ni tí obìnrin tóun náà ìdàgbàrájẹ tàǹtọ́ àti zọ́jìhá tí ò bá ti gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu yìí fàkọ̀dínáṣàzá àríhà òun náà ti ṣe lùṣúùzì fún ọkọ so àbá ní kàrá àtúkùlì wàáhìdì min huma sahibahu bákanáà wàsúhù ìṣratihi la òun ni kíkíní kejì wọn kó ní kórìíra fún ẹnì kejì rẹ̀ ó dẹ̀ má ba lù dáadáa sẹlẹ̀ ìta bá lọ́nu ti ṣe ibn al النهاية في غريب الحديث ابن الأثير عارم به نعم dictionary tí ó súnmọ́ gbogbo wa láti ìsànwọ́n tó máa rìn nílànà pé a lọ lè gẹ́ tí wọ́n pè ní alimojamlu wasich gbàtóhun náà sọ̀rọ̀ ń pa ìtànpè nínú shows ó ní almaratu awirrajul yàní tàbá sọ pé tàbá lò tàbá ní àbí a ní nashaza arrajul tá a bá fi lè lò ó bí zawj zawj tán gbà lérò ń bíbá yìí ó lè jọmọ ó lè jẹyàwó ìtumọ̀ rẹ̀ ní ìfàṣọ òun ni kéèyàn yarí kanlẹ̀ kó má fẹ́ tẹ̀ láṣẹ wà àfá al òun ni kí ó bá lò lọ́nà burúkú ويقال نشذ به وعلق نشذ به ونشذ منه ونشذ عليه شواني وبني نشذت بزوجها أبي نشذت عليه أبي نشذت منه فهو ناشز وهي ناشز وناشذة جمع نواشز المعجم الوسيط so pẹ̀lú eléyìí tí ara ti síwájú yìí so àárí wípé àtọkùnrin àtobìnrin lọ́lẹ̀ ní tánpẹ̀ nínú ṣoṣù àti ọkùnrin àtobìnrin òun ni wọ́n lè ní tánpẹ̀ nínú ṣoṣù so nùṣúzù obìnrin yóò máa wáyé nígbà tí ó bá ti fi ọkọ rẹ̀ síbi tó yẹ kó fi sí. Si àyè tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ọkọ sí tíyàwó bá ti gbọ́kọ sí àyè yẹn fàyíyà náà ṣìzẹ̀tún áwọ̀ fàyíyà náà ṣìzùn ó ti di obìnrin tó ń ṣe lùṣúùsù eléyìí dẹ̀ ni táà fẹ́ kí àwọn obìnrin wa kán máa ṣe torí pé ọ̀pọ̀ ọ̀pọ̀ kò fẹ́ kí obìnrin jẹ́ náà ṣìzù àbí náà ṣìzà bẹ́ẹ̀ lànẹ́bọ̀wà Muhammad sallallahu alaihi wasallam kò fẹ́ kí obìnrin kó jẹ́ náṣízù àbí náṣízà ó jẹ́ ni tí ò ní máa gbọ́rọ̀ sí ọkọ lẹ́nu bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́n bó fẹ́ kí ọkùnrin jẹ́ náṣízù ó jẹ́ tó ṣe rí yóò máa fi ara níyàwó rẹ̀ àbí kó tiẹ̀ payàwó ẹ̀ tì tọkùnrin bá ti payàwó tì ó ṣe kí ni ó ti ṣe nù ṣúùsù lé lórí nìyẹn àbí tó bá ń fara ní tí ó ṣojúṣe tó yẹ kó ṣe fún a sọ pé ọkùnrin yẹn náà ṣìṣù ni so gbólóhùn tán sọ wípé mushkilatul hayati zawjiyya an-nushuz namuzajan ipe katriti nushuz tọ́píkì tó pàtàkì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn marriages tó ń forí sọ́pọ́n lónìí in tó fà òun náà ni nùṣúùzù tó ṣe wípé ó ń ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin pàtàkì jùlọ àwọn ọkùnrin náà ní nùṣúùzù ti ti wọn gẹ́gẹ́ bí ti aṣọ so eléyìí láàmà gbé o àtìkò ó lè mọ́ gbà wá lọ títí ṣùgbọ́n gbìyànjú láti sọ bí ó bá ṣe ma akọ́kọ́ tá a bá lọ sínú al-Qur'an al-Karim nínú Suratu Nisa Ọlọ́hun Ọba wa ta'ala ó sọ̀rọ̀ nípa títí ọkùnrin Ọlọ́hun Ọba wa ta'ala ní أعوذ بالله من الشيطان الرجيم وإن امرأة خافت من بالها نشوزا أو عراضا فلا جناح عليهما أن يصلح بينهما صلحا والصلح خير ọlọ́ni tí obìnrin obìnrin kan tó jẹ́ mùsùlùmí obìnrin kan tó jẹ́ yàwó lábẹ́ ọkùnrin mùsùlùmí tó bá fi lè ń páyà min báyìá lára ọkọ rẹ̀ nùṣúzán asọ̀fún àpé ní èdè lárúbá ìtumọ̀ nùṣúzù ní kí ní ìrìtífà pé kí n kàga so nínú terminology fq nùṣúzù yẹn ìtumọ̀ ní kí ní jafa'an jafa'an yàní tó bá tún lè ṣe kí ní tó bá bẹ̀rù jafa'an ìgbé ọkọ òun kó fẹ́ pàun tìí ó fẹ́ pa àwọn tí nushuzan aw iradan kí ló máa ń mú ọkùnrin fẹ́ pọ̀ obìnrin tí àkọ́kọ́ àmọ̀síta bá fẹ́ fẹ́ra wa ìsìláàmù ṣe ojúṣe fún ẹnì kíní kejì ojúṣe tó yẹ kó dìní ṣe fún ọkọ ojúṣe tó yẹ kí ọkùnrin náà ṣe fún ìyàwó rẹ̀ tí ó máa jẹ́ ẹ̀kọ́ ẹnìkejì obìnrin lẹ́tọ̀ọ́ ìwọ ọkùnrin tí ó ti sá ìgbó fẹ́ márì ìtumọ̀ rẹ̀ ni pé ó ṣe tán àti pé ẹ̀kọ́ tó yẹ kó pé fún obìnrin ìwọ ọkùnrin tó ní ìwọ obìnrin tó náà ló fẹ́ lọ́kọ ìtumọ̀ rẹ̀ ni pé ó ṣe tán àti pé ẹ̀kọ́ tó yẹ kó pé fún ọkọ àti bára wa sọ̀rọ̀ nípa eléyìí ní àwọn bí ọdún mélòó kan sẹ́yìn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn problems tá a máa ń rí àìkí ń fẹ́ pé ẹ̀kọ́ yìí àìkí ń fẹ́ ṣe ojúṣe yẹn ó máa ń sábà ń bí problem lọ́pọ̀lọpọ̀ ọba ọ̀rọ̀ pé sísà ń lo nìkan bùkọ́là ń sọ yìí o ọ̀rọ̀ pé sísà ń lo jìlbáàbù kọ́là ń sọ ọ̀rọ̀ pé bọ́dà dárùn gbẹ̀tí kọ́là ń sọ ṣòkòtò ẹ̀ ó ń kó dísù sáàkì kọ́là ń sọ ọ̀rọ̀ ẹ̀tọ́ ojúṣe tó ní ṣe pẹ̀lú márẹ́jì ni kódà ọ̀rọ̀ pé mo já àfá ọmọ ń ṣe wá àti káàkiri kọ́lá ń sọ yìí ọ̀rọ̀ practical ni anybody tó bá mọ̀ pé òun fẹ́ fẹ́ yàwó ó gbọ́dọ̀ ṣe tán àti pé ojúṣe tó yẹ pé anybody tó ṣe tán àti lọ́kọ ó gbọ́dọ̀ ṣe tán àti pé ojúṣe tó yẹ kó pé tá a bá ti pé ojúṣe yìí ká mọ̀ pé problem máa wà problem máa wà àfi tán máa ń try láti manage ara wọn lókù tẹ́ni tó ní ẹ̀tọ́ tó bá láfi ń gba ẹ̀tọ́ ọ̀hún that will be problem tí ò bá ṣe tán àti sọjú nù níbi àwọn nǹkan ọ̀yẹn bóyá ọkọ ló lóun fẹ́ gbẹ ẹ̀tọ́ ọ̀hún ni bóyá obìnrin náà ló lóun fẹ́ gbẹ ẹ̀tọ́ ọ̀hún problem máa wà tí ò bá ti compromise lọ́dọ̀ bóyá ọkọ àbí ọ̀dọ̀ ìyàwó bẹ́ẹ̀ ni ó yẹ kí n kálukú ká gbìyànjú àti máa fún àwọn tó yẹ ká fún ní ẹ̀tọ́ ní ẹ̀tọ́ wọn yẹ láàfin níjẹ̀bi wájú ọlọ́mọba wa ta'ala náà tí obìnrin ò bá wá rí ẹ̀tọ́ yìí fún ọkùnrin kọ́ kó ṣe pé kò ṣùgbọ́n kankan ṣẹlẹ̀ tí ò jẹ́ kó fún that is ojúṣe tó yẹ kóbìnrin ṣe fún ọkọ kò rójúṣe yẹn ṣe mọ́ ní ọ̀nà kan sí kejì ṣọ́rọ̀ mi yé ojúṣe tó yẹ kó ṣe pé ó wù láti ṣe ṣùgbọ́n kò rí ojúṣe yẹn ṣe ìgbà tí ò ti wá rójúṣe yẹn ṣe ọkọ òkú mu òrí ẹ̀tọ́ ọ̀hún gbà ọkọ náà wá ṣe bí ẹni pàátì ìtànpé inú ṣúùzù ni ẹ ọkọ rẹ̀ tó gbà lọ́wọ́ ìyàwó tó yẹ kó fún un ní ẹ̀tọ́ kò rẹ̀ ṣe pé ìyàwó yẹn kò fẹ́ fún un lẹ́tọ́ yẹn ayàtà kàǹsì nítorí ẹ̀sọ̀ kalẹ̀ gangan òun nǹkan báyìí so gẹ́gẹ́ bí ìyàwó Aisha radiyallahu anha gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ alimamu bukhari alayhi rahmatullah bákaná alimamu muslim àti àwọn míì wọ́n gbà wá ìgbà wá àkọ́kọ́ látọ̀dọ̀ yàwó aisha wọ́n ní wa ni muratun khafat min bali a nushuzan aw iradun qalat yàwó aisha ní iya almar'atu takunu inda rajul aya yẹn sọ̀kalẹ̀ nípa ọkùnrin ó pọ̀ obìnrin tó ṣe pé ń bẹ lábẹ́ ọkùnrin kan láàyẹ̀ spẹ́kìrù mínà ṣùgbọ́n ọkùnrin yẹ òun rí lè súnmọ́ dáadáa ò bá ṣe lọ títí fayorido tọ́lápàá ó wá wo pé òun fẹ́ kọ́ọ̀lẹ̀ látara pé ẹ̀tọ́ tó yẹ kó fóun kò fóun wàyàtàzọ́wọ́jù ghayraha ó wá fẹ́ fẹ́ lòmí yóò kòmìnrin yẹ́lẹ̀ yóò fẹ́ lòmí kakúlù làwọn obìnrin yẹn wá ń sọ fún torí kóbìnrin náà ti rí wípé nítorí ẹkọ òun ṣe owó orí nǹkan ẹ ṣe bí ẹni tó jẹyàn lówó sí tí ò rówó yẹn san jẹ pé yóò ṣe kí ni yóò máa bẹ̀bẹ̀ ni so wá ń sọ fún amtik ni mi ìfẹ́ kó kọ̀ mí lẹ̀ wọ́n látọ̀ lẹ́kọ̀ọ́ that is keep me má divorce mi tó mọ̀ tẹ̀fẹ́ wọ̀ jẹ́ ìrì mi máìndì kò fẹ́ lòdì ṣùgbọ́n mo ṣe fẹ́ máa bẹ ní abẹ́ rẹ̀ fáǹtì fẹ́sílì mi náà náà fọ́kọ́ ó yọ̀ǹda owó tó o máa mi bùkátà mi tó o máa ń gbọ́ mo yọ̀ǹda rẹ̀ wà á ń tẹ̀ fẹ́sílì mi náà náà fọ́kọ́ ohun tó dẹ̀ máa ń pín èyí tó máa ń pín kàn mí mo tún yọ̀ǹda yẹn náà fadhalika qawluhu ta'ala eléyìí ni ọ̀rọ̀ ọlọ́mọba tó ní fala junaha ha an yasalaha baynahuma sulhan wa sulhu khayr àyà tí a ń kà lẹ́ẹ̀kan a rí pé a fúnra wa a fúnra wa ipi ọlọ́mọba subhanahu wa ta'ala ni wà ní muratun khafat min ba'di nushuzan aw iradan tí obìnrin kan bá ń páyà tó ń bẹ̀rù wípé ọkọ ọ̀hún ó fẹ́ àbándọ̀ ó fẹ́ pàun tì fala junaha alayhima ọlọ́run ni kò sí ẹ̀ṣẹ̀ fáwọn méjèèjì an yusliha àbí an yasliha kí àwọn méjèèjì kán rí ti compromise an yusliha baynahuma sulhan kán rí ti compromise láàrin àwọn méjèèjì wa sulhu khair ọlọ́run ní kọ́dẹ̀ rí ti compromise yẹn òun ni tó lóore fún wọn òun ni tó lóore tàbí ọkọ tó ṣe wípé àwọn ẹ̀tọ́ kan tó yẹ kó máa gbà lọ́dọ̀ ìyàwó rẹ̀ wọ́n ṣe pé ìyàwó ò fẹ́ ṣe kọ́ ṣùgbọ́n ìyàwó lágbára nǹkan yẹn kò lè ṣe mọ́ lápẹjú èsì bóyá ọkọ jẹ́ni tí ó fẹ́ràn kó súnmọ́ obìnrin gan ìyàwó dẹ̀ ní agbára àti gba nǹkan yẹn mọ́ra bí ó ṣe wu ọkọ wọ́n dẹ̀ ti jọ fẹ́ra wọn bóò náà ṣe fẹ́ manage situation ẹ̀tọ́ ọkọ ni pé kó súnmọ́ ìyàwó nígbà tó bá wù àti súnmọ́ lẹ́yìn pé anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó ní idha batatil mar'atu hashiratan firasha zawjiha tí obìnrin bá fi lè súnmọ́jú lẹ́ni tó àbámbẹ̀ ibùsùn ọkọ rẹ̀ tí ó bẹ́ jẹ́ kí ọkọ súnmọ́ وفي رواية حتى ترجع àti tí ó bá kúrò ń di decision tó make yẹn lónìí àmọ́ yóò bìírí tó lóun jẹ́ kọ́kọ́ òun súnmọ́ nítorí kíni òun ṣe kó ní cogent reason tó bá ní cogent reason tí ò fẹ́ jẹ́ kọ́kọ́ súnmọ́ òun à ń bọ̀ wá lórí yẹn ṣùgbọ́n kò wo pé ẹ̀hun ò fẹ́ kó súnmọ́ òun náà ni ṣèwó ṣe kan lánàá ṣèwó ṣe kan níjẹta a òmọ̀jú yìí náà lọ ni gbogbo àwọn nǹkan ọ̀yẹ́ ni ó ti fi ń ṣe òtì fáà fún ọkọ sí ọkọ ẹ̀ ó ní ń gapá sí ọkọ tó bá ń ṣe irú bẹ́ẹ̀ so ìyẹn àátìrìtì yẹn lọ́tọ̀ ṣùgbọ́n obìnrin ò lágbára kò lágbára kò lè bí nǹkan yẹn nǹkan yẹn lè jákòó bá fún bẹ́ẹ̀ ni ọkọ lára tiẹ̀ ń bẹ lọ́nà yìí bọ́ọ̀ ni wọ́n ṣe ṣe so nítorí ẹni tó mọ̀ yìí pé òun ò lè fulfill right yóò ṣe compromise ṣe rí ní ṣókí àyà yìí sọ̀kalẹ̀ lórí ọ̀rọ̀ obìnrin generally but ìyàwó Aisha jí ká mọ̀ pé ìkánú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam tí orúkọ rẹ̀ ń jẹ́ Sauda òun ni àyà yìí torí ẹ̀ sọ̀kalẹ̀ ó wá lu ọgbọ́n kan kí ni ọgbọ́n yẹn torí pé tó lọ́jọ́ lórí ni bàtà Aisha ó jáde láyé kánàbí ó jáde láyé ọjọ́ orí ìyàwó Aisha ò ti ju bí etí lọ Sauda nìyí òun dàgbà dáadáa ń tiẹ̀ ó fi jáde láyé òun 50 plus òun ti lọ́jọ́ àmẹ́yẹ̀rí ìyàwó náà jọ jẹ́ lábẹ́ anábì sallallahu alaihi ma èyí tí ọkùnrin máa ń rí lára obìnrin ogbó ti dé ìkan nìyẹn bí ọmọ tó jẹ́ eh, young lady bó ṣe lè ṣe owó oníṣẹ́ orú kẹwàá ẹ̀mọ́ ó dẹ̀wù kó máa bẹ ní abẹ́ àwọn ìyàwó àníṣọ́lá kó náà máa bẹ ní àwọn tí wọ́n sọ pé kí ni ìyàwó àníṣọ́lá àtàlámi kò dẹ̀ lè ṣe tí obìnrin máa ṣe fọ́kọ ìgbádùn tí ọkọ máa rí lára ìyàwó kò lè provide àwọn nǹkan wọ̀nyẹn mọ́ fúnra rẹ̀ ló wá sọ pé èrè òjíṣẹ́ ọlọ́run ọba bí ìfẹ́kẹ́ kọ̀mílẹ̀ o ṣe lọ́jọ́ tẹ máa fi ń sùn lọ́dọ̀ mi yẹn bó yọ̀ǹdẹ́ mọ́ lọ fi sùn lọ́dọ̀ Àìṣà obìnrin tó gbọ́n nìyẹn ṣùgbọ́n obìnrin mi ó mọ̀ fún wọn ò rí in tó jẹ́ ojúṣe òun ṣe yóò dẹ̀ insist pé kí ọkọ sì máa ṣe tó jẹ́ ojúṣe titi ẹ̀ bí èrò gbọ́dọ̀ fi klẹ́ ìtọ́jú ojúṣe owó orí ṣe ó dẹ̀ṣì fẹ́ ba ojúṣe ọkọ Islam ò ṣàbòsí ìjọba ti mú ẹ rí ojúṣe tó yẹ kó o ṣe fún ọkọ ṣe anything ló lè ṣẹlẹ̀ ẹjọ́ nájà ni contract ni marriage nǹkan yẹn lè ju agbára obìnrin yẹn lọ òun náà gbọ́dọ̀ rẹ́dí pé òun ó ṣe àwọn compromise kọ̀ọ̀kan láti lè jẹ́ kí relationship yẹn ní ó ṣe kí ni ó láti káwọn ẹlẹ́jọ́ máa bẹ́pọ̀ irú ẹ̀nì yìí ti sáúdá rọ́bí aláwọ̀ anyá tó ṣe ṣùgbọ́n pọ̀lọpọ̀ obìnrin wọ́n ní rárá ó gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ náà ni ẹ̀hun oríṣẹ́ wọn ò ṣe kí wá ní kó ń ṣe ṣe kó ń para wọn ni ọkùnrin náà wà á wò pé òun náà ní ṣe kí ni òun ò ní fún láwọn nǹkan yẹn ni yóò máa try láti avoid yẹ yóò máa avoid yẹ kò ní súnmọ́ mọ́ yóò wá di pé tẹ́lẹ̀ ó fẹ́ máa gbà ní àwọn méjèèjì kọjá ìsìláàmù ẹ̀sìn reality ni sọ́lá ọba subhanahu wa ta'ala ní kò sí ẹ̀ṣẹ̀ fún àwọn méjèèjì fala junaha alayhima an yusliha baynahuma sulha kájọ jòkó kan sọ láàrin ara wọn wọ sulhu khayr kan ṣe sulhu yẹn òun ló dá tọ́wá ní sulhu ìtumọ̀ rẹ̀ ní pé kí ni reconciliation compromise bẹ̀rẹ̀ máa ń wá níbi reconciliation ni nítorí obìnrin mọ àwọn ojúṣe tó yẹ kọ́kọ́ ṣe àwọn ẹ̀tọ́ òun lọ́dọ̀ ọkọ ó mọ̀ ọ́ àtùtọ̀rímà ìdàtọ̀ ìmta àtẹ̀tùwà ìdàtẹ̀sẹ̀ ìta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún olóúnjẹ ńgbà tí wọn náà bá ti rí jẹ ó raṣọ fún accommodation gbogbo àwọn nǹkan ọ̀yẹ́ ni ó tọ́jú ẹ̀ ó ń ṣe ó mọ̀ ẹ̀pẹ́ ti pé kó máa bọ́ra rẹ̀ wọ́n ló gbọ́dọ̀ bọ́ gẹ́gẹ́ bí ọkọ ó raṣọ fún ibi tí ó gbé ó provide ẹ̀ kò ń ṣe ọ̀ràn èèyàn fún kó ná kọ́bọ̀ rẹ̀ lórí gbogbo àwọn kan tá sọ yìí tó bá wù kó nǹkan fẹ́ dá sí i lókùn arákùnrin ní àní kí wọ́n náà contribute nínú ilé kí ló fẹ́ kó contribute wọ́n ló fẹ́ fẹ́yàwó ojúṣe rẹ̀ oníkó fún lóúnjẹ ojúṣe rẹ̀ oníkó raṣọ fún ibi tí ó gbé ojúṣe rẹ̀ ní kó ṣe gbogbo àwọn kan yẹn ojúṣe rẹ̀ dẹ̀ ni wípé kó máa sùn lọ́dọ̀ rẹ̀ tó bá níyàwó méjì tó bá sùn lọ́dọ̀ eléyìí lọ́jọ́ kan ó sùn lọ́dọ̀ ẹnì kejì lọ́jọ́ kan tó bá lọ fẹ́ ṣe ní méjì méjì méjì lọ eléyìí ole lọ́bí eléyìí náà ni ó ní ráìtì sí nǹkan yẹn ó ní tí Muhammad sallallahu alaihi wa sallam tí ó sọ fún wa bẹ́ẹ̀ ni maruf ẹ bá wọn lò sọpọlọpọ wa tá a bá wa. àti ń wo àwọn ojúṣe yìí àtọkùnrin àtobìnrin kó tó di pé kíni kó tó di pé àrọ́sì ẹlòmíì torí pé àti bóbìnrin láṣepọ̀ òní tó ti lọ síbi wípé kó ń ṣàfẹ́ lẹ́fi mọ̀ bá wọn kéṣìṣì mi tó pọkùnrin mi ó mọ promise nǹkan tó mọ̀ fóun ò lè ṣe obìnrin nítorí kó ń ṣàfẹ́ bóbìnrin láṣepọ̀ yóò wà ní kó wọlé tán nǹkan yẹn kò ní lè fòfilẹ̀ owó ló ti rẹ̀ fọ́nù wàhálà sókílá fẹ́ lò mẹ́lẹ́ yìí ọlọ́run ọba tó dá wa ló sọ pé fàlájù náà hà lẹ́yìn má ẹ̀yìn yóò sì hà bẹ́yìn náà wù má sòlhà kò sẹ́ṣẹ̀ wọ́n lè rí ti compromise kan reconciliation láàrin ara wọn obìnrin ti mọ̀ pé lápẹjú èsì ọ̀dọ̀ òun nìkan yẹn fì sí òun olóhun ò ṣe tó so nínú àwọn ojúṣe tí ọlọ́run ọba lábọ̀ ọlọ́run fóun náà try láti compromise àwọn kan so that wọ́n lè rí mẹ́lẹ́ ọkọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obì ò ní fẹ́ ṣe léyìí yóò fẹ́ máa gba àwọn ẹ̀tọ́ rẹ̀ kó pé ọ̀pọ̀lọpọ̀ òpin tóun ṣe èyí ní owó orí tó jẹ́tọ̀ tòun ní owó orí pé so yóò wà di wàhálà ọkọ̀ ẹ̀ lè wá ṣe kí ni ó ṣe nùṣúùsù ni sọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala ní wa hudirat al-anfus ash-shuh ọlọ́run ní ẹ̀mí ẹ̀mí láhùn ẹ̀mí ó ṣe kí ni ó láhùn àwa náà mara wa dáadáa ìyẹn máa ń wò pé tí n bá fún yẹn ní nǹkan kí mo fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ èyàn fẹ́ ń fi tó ń bẹ lọ́wọ́ èyàn fẹ́ sílẹ̀ láì ṣe pé yẹn rí return fún nǹkan yẹn bẹ́ẹ̀ ni tó bá pè ní ẹ̀tọ́ yàn ní tó jẹ́ ẹ̀tọ́ yàn kí èèyàn tó fẹ́ jù lé o máa ń ṣe kíni ó máa ń lé bákùnrin òní ṣe fẹ́ ju ẹ̀tọ́ ti ẹlẹ́ lóbìnrin náà ní fẹ́ ju ẹ̀tọ́ rẹ̀ ẹlẹ́ ọlọ́ọ̀bá ni wà fìdíra ti àǹfúsù aṣọ wà èyí tó sínú tẹ́ bá ṣe dáadáa tẹ́ bára yín lò dáadáa wà tẹ́ páyọ̀ ọlọ́wọ́ bá فإن الله كان بما تعملون خبيرا ọlọ́run ọba ó wà well informed pẹ̀lú gbogbo tí ń kálukú yìí ṣe ọlọ́run ọba wà informed pẹ̀lú gbogbo tí ń kálukú yìí ṣe so lẹ́yìn ọlọ́run ọba lọ sí ibi kéèyàn bóyá níyàwó méjì àbí mẹ́ta àbí mẹ́rin ọlọ́ọ̀bá ní wà láńtọ̀ sẹ́tíhù àǹtà àdílù bẹ́ ilẹ̀ nìsà ọlọ́ni ẹ̀yin ọkùnrin ẹ̀ lè ṣe déédéé láàrin àwọn ìyàwó yìí gbogbo táńpé déédéé ọlọ́ọ̀bá ní kí ni ẹ̀ lè ṣe gbogbo ẹ̀wọ̀ wà láwọn harastu kódà kẹ́ ṣùgbọ́n tó bá ti níyàwó méjì ọ mẹ́ta ọ mẹ́rin má fi sọ́dọ̀ ìkan tanyanyan fàtàzàrúà kẹlmù aláka ìkejì yẹn ni wà wá abandon rẹ̀ wà abandon rẹ̀ sọlọ́ fẹ́ pé ẹni tó lóun fẹ́ fẹ́yàwó méjì òun fẹ́ fẹ́yàwó mẹ́ta ìtumọ̀ rẹ̀ ní pé kí ó fẹ́ gbé wàhálà lórí ààrẹ torí pé a ṣe déédéé láàrin wọn ṣùgbọ́n déédé tí ọlọ́wọ́ bá ń sọ òun ni pé tó bá yẹ kó fún lóúnjẹ tó yẹ kó fún láṣọ ibi tí ó gbé àwọn nǹkan yẹn ò gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n dábí ìfẹ́ ọkàn a lè nífẹ̀ẹ́ ìyàwó méjì mẹ́ta tá a bá ní a lè nífẹ̀ẹ́ wọn bákan náà kò pọ́síbù hátà àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọ́n mọ̀ pé láàrin àwọn kò sẹ́ni tánẹ́bì nífẹ̀ẹ́ bí Aisha radiyallahu anha bó ṣe wá nífẹ̀ẹ́ Aisha tó yẹn náà Aisha mọ̀ wípé ìyá arúgbó tí ó kú gbóhùn tó wọlé ọkọ tó ń pè ní Khadija Khadija radiyallahu anẹ́bì nífẹ̀ẹ́ rẹ̀ dùn lọ bóhùn ṣe jẹ́ obìnrin tó kéré nìí ó mọ̀ pé tó ń bá lọ ìsọ́ngbà míì tọ́rọ̀ lọ ta bá Khadija ó mọ bí ojú ànábì ṣe máa pọ́n tánàbí ó sọ̀rọ̀ sí ṣùgbọ́n àwọn ìyàwó yòókù náà mọ̀ wípé kò sẹ́ni tánàbí nífẹ̀ẹ́ bí Aisha radiyallahu anha láàrin àwọn yóò ṣe déédé tó yẹ kó ṣe o èyí tó ṣe é ṣe gẹ́gẹ́ bí ìjọba ènìyàn ṣùgbọ́n ìfẹ́ ọkàn a lè ṣe déédé ń bẹ́ẹ̀ àfi tá a bá fẹ́ tanra wa lókù ṣẹwárí obìnrin tó bá ti mọ̀ yẹn tọ́lọ̀ ń bá ní òun ló ń bẹ ní ipò obìnrin tí ọkọ nífẹ̀ẹ́ sí jùlọ ní ìtó hàn ó dúpẹ́ fọ́lọ̀ tó bá ti pé òun ló ń bẹ ní ipò yẹn tí ò bá dẹ̀ kì í ṣòun ló ń bẹ ní ipò yẹn ó bóun ṣe fẹ́ gbélé ọkọ ń rọrùn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá ti di pé bí ọkọ òun ní ìfẹ́ ọkàn ó ní ìfẹ́ ìyàwó kan jù òun lọ ó bẹ̀rẹ̀ wàhálà ọ̀nà bí òun aṣẹ ní ilé ọkọ gbé òun ni ó máa ṣe kí ni yóò máa sá ṣẹ́rí ayé táwà yìí a mọ́ jùra wa lọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó gbọ́lá fún wa jùra wa lọ wá sí nǹkan tí a lè fi ráyè yìí gbé àfi kí a fi ṣe ti ẹni tọ́lọ̀ ń bá gbọ́lá fún ká appreciate ẹ̀ níbi tọ́nà ti bọ́lá fún eléyìí ń bẹ láàrin àwọn olówó ó ń bẹ láàrin àwọn àfá bẹ́ẹ̀ náà ló ń bẹ láàrin àwọn obìnrin àwọn ìyàwó wọ́n ló ń bẹ láàrin àwọn alábàárù gan nísìn bá ṣe wà ẹ́ nísìn pápá mi bá gbé máìkì tó bá ń sọ̀rọ̀ inú àwọn èèyàn mọ̀ dùn ní àyẹ́bẹ̀ẹ̀kọ́ ẹlòmíì ah lẹ́tọ̀ ẹ̀wà bọ́rí kìníkan ṣe kìníkan ṣe rí àfáà tó bá mọ̀ wípé àwọn kan mọ presentation ṣe jò òun lọ kó ṣe kí ni kó ju wọ́lẹ̀ ni ó kó má torí ìyẹn ní kórìíra fún wọn torí òun ni ò ní ní fọkànbalẹ̀ fún rẹ̀ òun yóò kàn máa jẹ́rẹ̀ rí àní kó ti mọ̀ pé láríkà fọdùnlá ìwò tí ìmọ̀ ẹ̀ṣà ibi tọ́lọ̀ ti ní kí lágbájá kó jò òun lọ nìyẹn ó ṣeéṣe kóun náà jù lọ ní ibòmíì bí wọ́n ṣe lè gbáyé rọrùn ní ẹ ṣùgbọ́n kìní kọ̀ọ̀kọ́ ànígbà kìní kankan wọn à yóò kàn mọ́ bẹ̀rẹ̀ ẹlẹ́mi náà ni bẹ́ẹ̀ náà láàrin àwọn olówó bó ṣe wá ń bẹ náà ló ń bẹ láàrin àwọn obìnrin ọkùnrin ó fẹ́ yàwó méjì ó fẹ́ mẹ́ta ó fẹ́ mẹ́rin akọ̀rin tó ké ọkàn rẹ̀ fà mọ́ kan ju àwọn yòókù lọ ṣẹ́ra wọn àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ní ọjọ́ kan wọ́n wò pé táwọn èèyàn bá fẹ́ fún ànábì ní gífìtì ọ̀pọ̀lọpọ̀ àwọn tàbí wọ́n fún ànábì ní gífìtì ọjọ́ kan bá ń bẹ ní Aisha náà máa lọ gbé gífìtì fún ànábì sallallahu alaihi wasallam jẹ́mọ́ bóò ní gífìtì ṣe ṣe kan ipé ilé Aisha nìkan ti máa lọ fún ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe nìyẹn àwọn ìyàwó yòókù wa gádà wọn lọ bá Fatima radiyallahu anha ìgbé ẹ sọ fún bàbẹ́ wípé ẹ̀tàn kó sọ fáwọn èèyàn tó wọ́n rẹ́ fún òun ní gífì kan máa mú wálé àwọn yòókù náà kó mọ́ ìpé ilé Aisha Fatima náà bá lọ sọ fún anẹ́sọ̀lá ní aláàfihì bí náà wọ́n hìbò tí ò nífẹ̀ẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ ó ti gbọ́ mẹ́tẹ̀jì bàbá rẹ̀ yé ó lọ sọ fún ọ pé ìtẹ́sùn ẹ̀ kò sọ̀rọ̀ mẹ́ ẹ wàá sọ fún báyìí wàá pírísẹ́ǹtì ẹ̀ báyà èmi ò lọ mọ́ o sọ ìkànnù wọn ló padà wá lọ sígbà tí ó lọ ó bá nàbí sọlá sígbà tó ń bẹ nílé Aisha radiyallahu anha ẹ báyìí ẹ kíní kan kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ sí sọ ń dọ̀rọ̀ ànábì kan ara bọ́ lẹ́rọ ń wò báyìí Aisha náà ń wò bó ṣe ń dọ̀rọ̀ lẹ̀ tó ń blast Aisha tó ń ṣùgbà tí àìṣẹ́ orí pé ànẹ́bì yìí ṣe nǹkankan ní gbónàbí yóò sí kó fún padà ní ẹ olówó kó ní títí títí kí ni hátà yẹbisa fámù abin kankan hátà yẹbisa rí kò ha títí tí ìtọ́ ẹnu rẹ̀ fi gbẹ tàbí kò lè sọ kankan mọ́ so lẹ́yìn yẹn ni ó jáde àlẹ́sọ̀lá sàmúwà smile anábì ní ọmọ àbúkọ̀ afà ní ẹ̀ tòótọ́ ṣe ọmọ ẹgbẹ́ àbíkọ̀ afà ní ẹ̀ tòótọ́ kí la fẹ́ ló ń bẹ̀yẹ o ni pé ó ṣe títí títí débi pé kí ni òun náà rí pé òun àbùkù ń bí nǹkan ẹ̀ ṣe rí obìnrin ẹ̀ ń bẹ lábẹ́ ọkọ ẹ̀pẹ́ méjì ẹ̀pẹ́ mẹ́ta ẹ̀ try láti understand the life tọ́lọ̀ máa ní kí ọkọ kó nífẹ̀ẹ́ èèyàn kan jù yàn kọ lọ èèyàn ni kò ń ṣe iṣu ṣó ń ṣojúṣe tó yẹ kó ṣe fún wọn àbí kò ṣojúṣe tó yẹ kó ṣe fún ẹ ní sìká ní pé ọjọ́ kan ló fi ń sùn lọ́dọ̀ ẹ ó lọ ń sùn lọ́dọ̀ ẹ nìyẹn ní ọjọ́ méjì ó ti ń ṣàbùsí mẹ́ẹ̀ kò fún ẹ ló ń jẹ ẹwọ ló ń sọ́gùn fún rẹ o ti ṣe àbòsí kò fún ẹ nílé tó wà gbé tó wà bí fídíìn o ti ṣe àbòsí ṣùgbọ́n ṣe àwọn nǹkan tí ẹ kó ṣe fún ẹ ó kàn á rí ní tó dàbẹ̀ ni kó nífẹ̀ẹ́ lágbájá ju ìwọ lọ ọlọ́wọ́ bá ti yanjú ẹ o ó ní kíni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní walan tastati'u walan lẹ́yìn ẹ̀nìfà wàláwò harrostum ẹ̀ lè ṣe gbogbo déédé gbogbo déédé ẹ̀ àti ẹ̀ lè ṣe dọ́gbadọ́gba àtúbà ẹ̀ láàrin àwọn ìyàwó wàláwò harrostum kẹ́ ṣe dúkòkòrò jù bẹ́ẹ̀ lọ fàlátẹ̀mí lùkúlẹ̀ ẹ má fi sọ́dọ̀ èèyàn kan tán ẹ wọ́n gbọ́lọ́ yẹ kúlẹ̀ ẹ má fi sí ọ̀dọ̀ èèyàn kẹtẹ́yẹ pàtàkì àkẹ́lùmọ̀ alákọ ìkejì ní ẹwà abandon rẹ̀ kalẹ̀ bí nǹkan tá a so kọ́ tá a ní interest nínú rẹ̀ mọ́ wọ́n ìtúsílẹ̀hù tẹ́ ẹ bá ṣe àtúnṣe wàtàtàkù tẹ́ páyọ̀ ọlọ́run ọba fa inna Allaha kana ghafuran rahima ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba aláforíjì ni ọba olùkẹ́ lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala tún tẹ̀síwájú. ó ní wa in yatafarraqa yughni wa kana Allahu wasi'an hakima ṣùgbọ́n méjì bá wo pé káwọn túká òun ni tó máa sọ́ọ̀bù pọ́blẹ́mù àwọn ọlọ́run bóòrè ń kálukú lọ́rọ̀ wọ́n fìrì láti tuka. ṣùgbọ́n ká má yẹn kán ṣe yẹn òun ló dá ẹni tó bá rí pé ọ̀dọ̀ òun nìkan fì sí kó a máa ṣẹlẹ̀ sọ́dọ̀ ọkùnrin gbà mí náà a máa ṣẹlẹ̀ sí kíní a máa ṣẹlẹ̀ sọ́kùnrin gbà mí nísìn ọkùnrin tó ṣe rí pé all of a sudden kò lè ṣe mọ́ kò lè ṣe mọ́ àbí nǹkan ṣe kíní nǹkan yí padà fún owó oúnjẹ owó aṣọ owó ilé kò lè san mọ́ ṣàpẹ́ ẹ̀rí sì yẹ ó ṣe nǹkan tí ó mọ̀ mọ̀ fẹ́ ṣe kíní ó mọ̀ ọmọ fẹ́ gbé kalẹ̀ ipò òun ò ní ṣe pinnu mi ní fún lówó oúnjẹ mọ́ mi ní raṣọ fún mọ́ ẹ̀mí ní sanwó lé mọ́ ẹ̀mí ní bá ṣe mọ́ mi ní bá aláṣepọ̀ mọ́ kò ń ṣe wípé mọ̀ ọmọ fẹ́ ṣe ṣùgbọ́n ọlọ́wọ́n bá gbé situation wá so irú yẹn náà yìí wọ́n lè ṣe sulhu láàrin ara wọn obìnrin tó rí pé ọkọ òun kò lágbára àti fowó oúnjẹ lẹ̀ mọ́ kò lágbára àti sanwó ilé mọ́ kò lágbára láti ṣe tọkọtaya mọ́ so irú obìnrin bẹ́ẹ̀ ráìtì ẹ̀ ni àwọn nǹkan tí ó fẹ́ orí gbági yìí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní kan ṣe sulhu òun ló dáa ṣùgbọ́n tó bá insist pé lóun fẹ́ gba ráìtì wọn ni jàmáà ṣe haramu ni ẹ̀dá mi lóhun obìnrin tí ọkọ yóò lè sanwó oúnjẹ rẹ̀ mọ́ kò lè bọ́ mọ́ tó wá sọ pé òun fẹ́ kúrò lé ọkọ ní ìṣe mọ́ ó ní ráìtì ẹnu Islam ọ̀rọ̀ mi òye ó ní ráìtì tó ti kọ́ńtrákì ní nǹkan yìí obìnrin lòun fẹ́ kúrò ní ọkùnrin tó ní pọ́pọ́ ò lè ṣe kí ni kò lè provide jíjẹ múmu fóun mọ́ right ẹ̀ ni ṣùgbọ́n wasulhu khayr wọ́n bá lè reconcile kan compromise ní ìyẹn ló dá obìnrin lọ́kọ ó di pé wọ́n ti ń bára wọn lọ all of ó di pé ọkọ ò lè ṣe mọ́ kò lágbára àti bóbìnrin láṣepọ̀ mọ́ obìnrin ṣe sùúrù bí ọdún kan kò sáyí padà ọdún méjì ó tún ní kò ń ṣe sùúrù kò sáyí padà ara obìnrin dẹ̀ ń béèrè fún pé kí ọkọ súnmọ́ òun wípé ó gbọ́dọ̀ kú síbẹ̀ ni o ó gbọ́dọ̀ ṣàánú rẹ o hmm, Islam ò dá báwọn contract nìkan yìí so obìnrin yẹn ní rẹ̀ láti sọ pé kí ni òun fẹ́ ṣe fásitì kí àwọn mú márèjì yẹn wá sí òpin bẹ́ẹ̀ náà ni obìnrin tí ọkọ òrówó olé san àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan tí ó so mọ́ àwọn nǹkan wọ̀nyẹn nísìn ọkùnrin kan nísìn oríṣẹ́ kan ọba transfer rẹ̀ lọ síbì kan so kú iṣẹ́ mi ìyàwó mi wọ́n transfer ẹ̀ lọ sí bíábíru Àbújá ìyàwó bẹ ní Èkó ó dẹ̀jẹ̀ ìyàwó lórí ẹ̀tọ́ ipé kó máa sùn sọ́dọ̀ rẹ̀ bó ṣe ń sùn sí ọ̀dọ̀ eléyìí ó fẹ́ ìyàwó kan sí Àbújá ọ̀dọ̀ ìyàwó tó wà lábújá ni ó ń sùn sórí pé bí tíṣẹ́ rẹ̀ wà nìyẹn ìyàwó tó ń bẹ lẹ́kọ̀ọ́ ńkọ́ ẹ̀tọ́ rẹ̀ kan ti ń ṣe kí ó ti ń forí gbájú ń bẹ̀ẹ́ which is pé ó gbọ́dọ̀ mọ́ sùn lọ́dọ̀ rẹ̀ ṣòtọ́ má lè rí ti compromise òsùlù khair ó dá ṣùgbọ́n tó máa ní ohun ò gbá o ó fún mi lẹ́tọ́ mi ni so ọkùnrin gbọ́dọ̀ fún lẹ́tọ̀ rẹ̀ ọkọ̀ wá ọkọ̀ wo nílé ṣe ẹ̀tọ́ yẹn tọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ pé wà yíyà tafarraqa tí wọ́n bá ṣe kí ni tán bá pínyà yugni Allahu kullan min sa'ati ọlọ́run ọbọ̀ rọ ẹnkálukú wọn yóò rọ̀ wọ́n lọ́rọ̀ nínú ọlá rẹ̀ so àyà kejì tó sọ̀rọ̀ pàánù ṣúùzù títí ọkùnrin lásọ̀tẹ́ǹsì àẹ́rẹ̀kọ́ títọ̀ nínú Suratu Nisa bákan náà Allah subhanahu wa ta'ala ní ar-rijalu qawwamuna 'ala an-nisa àwọn ọkùnrin ni wọ́n jẹ́ ni tó nípì wá mọ̀ lórí àwọn obìnrin eléyìí fi ń rinlẹ̀ ọkùnrin ló nípì wá mọ̀ lórí obìnrin ìtumọ̀ rẹ̀ ní pé ọkùnrin ló lórí ilé ọba tó dáwà bó ṣe tó nìyẹn tí ó jẹ́ pé àgbápọ̀ àtorí ibú ni kára wọn ọmọ obìnrin mùsùlùmí tí wọ́n lọ ń jọ́ìnì àwọn feminist àwọn tó ń wo bí ẹni wípé ẹ̀sìn ó jàmbá àwọn obìnrin pẹ̀lú wípé ó gbé kìwà mọ̀ fún ọkùnrin ẹ̀sìn ò kà wọ́n kún ẹ̀sìn yẹ̀yẹ́ àwọn ó yẹpẹrẹ àwọn àwọn kan ní west ni wọ́n bẹ̀rẹ̀ mẹ́dẹ̀mẹ́dẹ̀ yẹn ní nǹkan bí àwọn bíi ah, 19 something bíi 1920 19 kìíní kankan kamara wa àwọn kan ní Egypt wà affected pẹ̀lú kan wọ́n kó obìnrin kan ní Huda Sharawi lára àwọn tó kọ́ bẹ̀rẹ̀ náà dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ yẹn yẹn ó máa takò ẹ̀sìn lórúkọ pé kí ni ẹ̀sìn jàǹbá àwọn obìnrin wọn fóbìnrin lẹ́kọ̀ọ́ wọn wọ́n sí ẹ̀sìn Islam ẹni tá à ń sọ èyí ìdílé mùsùlùmí lòun náà ti wá ìkan náà kú láìpẹ́ ìtọ́gbẹ̀ Nawalu Sàdáwí ọmọ Egypt lòun náà àwọn nǹkan rẹ́dẹ́rẹ́dẹ́ tó tàfẹ̀sìn ọwọ́ pọ̀ káàkiri àwọn ilẹ̀ lárọ́wá kìíní ẹ̀ náà ti spread dé nàìjíríà nísìn ó ti spread dé ilẹ̀ yorùbá wa ara àwọn ọmọ obìnrin sisters ìníkọ́ ìtò ń bẹ ní ọpọlọ rẹ̀ ní ìtò ń bẹ lórí àwọn feminist ni so yóò wo pé kò lè máa sọ pé kò ń juwọ́lẹ̀ kò ń múra àwọn wálẹ̀ fún ọkùnrin táwọn bá jẹ́ wàánu márẹ́jì ká sọ títí ẹni tọ́kọ bá sọ ẹyọ kan ó sọ méjì eléyìí a mọ́ ní lára àwọn sisters ní náà kọ́lọ̀ ọba kó ṣàánú wa tó ṣe yí pé tí bàbá bá ní kọmọ lọ báyìí a lọ gbọ́dọ̀ ṣe ya lọ báyìí ó dẹ̀ fẹ́ kó ṣe wípé kìí tóun sọ yẹn ni kó ṣe ó fẹ́ pé tó ń sọ yẹn òun ni kó ṣe so yóò máa pàṣẹ nínú ilé in tó bá fẹ́ kó ṣẹlẹ̀ nínú ilé òun yóò ṣẹlẹ̀ ọkọ mi ti wá di gbẹ̀wù dání fúyàwó ó ti gba kẹ́ẹ̀tì lọ́wọ́ ìyàwó òun ti gbé wọ́n tí ẹ̀ ó bọ́ ṣòkòtò fún ìyàwó ìyàwó ló ń darí ilé etí àwọn bá fẹ́ kó lọ nínú ilé ní ọ̀rọ̀ tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀

àwọn náà ilé ìhà tí ọkọ bá ń wò ó inú rẹ̀ ó mọ̀ dùn gbá ìyàwó mi lè alhamdulillah pẹ̀lú ẹni yóò jẹ́ ìyàwó fún mi wọ́n tún tí òru ìdá amára tó bá dẹ̀ pa láṣẹ yóò tẹ̀lé àṣẹ rẹ̀ wala tukhalifuhu fi nafsiha wala fi maliha fi ma yakra kò ní máa tàpá sí àṣẹ ọkọ rẹ̀ ìtò ní ṣe pẹ̀lú ara rẹ̀ gẹ́gẹ́ kò ní ṣe tí ó tàpá sí àṣẹ ọkọ nípa ara títí ẹ̀ gẹ́gẹ́ àṣẹ tọ́kọ bá pa yóò tẹ̀lé obìnrin tí ò bá ti kí ń tẹ̀ láṣẹ ọkọ tó wo pé wáì tó máa sọrú nǹkan bẹ́ẹ̀ fún fayé ẹ̀nà ṣìzà obìnrin ìyẹn obìnrin tí ó ń ṣe ọkọ ni tó dẹ̀ ṣe ọlọ́mọ ọba subhanahu wa ta'ala ibi tí islamu tó mú ọ̀rọ̀ yìí dé ẹ jẹ́ ká wò lápèjúwe gbàtánẹ́sọ̀lá àtàlámù sọ pé táwọn ọkùnrin ẹ tírìtì àwọn obìnrin dáadáa ànẹ́sọ̀lá àtàlámù wá ń sọ fún ó ń wọ́n gbọ́dọ̀ mú wá sínú ilé èèyàn kan tẹ́ ẹ̀gbà tí ẹ̀ níṣẹ́ ọkùnrin ó sọ fúyàwó rẹ̀ wípé ní ìfẹ́ kó bá lágbájá rìn mọ́ wáyé tí wọ́n sọ pé kí mọ́ bá rìn ẹ̀kì ní kẹ̀kẹ́kẹ́ èló bá rìn ní ó lẹ́tọ̀ọ́ àti ṣe kí ni àti bẹ́ni yẹn rìn ọlọ́run ò fẹ́ kó bẹ́ni yẹn rìn ẹni tí ọkọ lè sọ fúyàwó rẹ̀ wípé kó mọ́ bá ṣe ẹ́ kó mọ́ lọ sọ́dọ̀ wọn ni ẹni tó jẹ́ bàbá àbíyà àbíyà rẹ̀ àti jẹ́ pé ìyá àbí bàbá bá ń pa aláṣẹ nǹkan tó takùtọ̀ lọ́wọ́ ọba lókù àbí wọ́n ń kọ against ọkọ rẹ̀ ó wá ní kí ni ìfẹ́ kó dọ́dọ̀ wọn mọ́ ó ní ráìtì yẹ ṣùgbọ́n èèyàn kan máa ṣe àlọ́ ẹni ó dá ọ̀rẹ́ mi ní kíní kankan kan máa bá mi ní ẹbí àwọn fẹ́ kó bẹ́ nìyẹn rìn òun ò fẹ́ kó lọ sọ́dọ̀ ẹ̀ gbọ́rọ̀ sí i lẹ́nu wàlá yóò tí ì tẹkọrọ̀ọ́nà àníṣọ́lá àtọ́lá ní wọn gbọ́dọ̀ mú èèyàn kan wọnú ilé yín ẹni tó ṣe pé ẹ̀bá tiẹ̀ ẹ̀bọ́ olùmọ̀ sọ pé kí mọ́ ń ṣe kìíní childhood friend mi ní ẹkìní kájọ́ dàgbà ní àwọn ọ̀rẹ́ mi tàjọ́ ṣe kìíní kala gbogbo ìyẹn ní kalamfari ìsọkúsọ ọ̀rọ̀ ni ọkọ̀ ẹ̀ tó jẹ́ olórí ilé ó lóun ò fẹ́ kí o bá yàn rìn afọ́ ìdí ẹni yẹn tó bá jẹ́ kí ni tó bá jẹ́ kọ́ nítà obìnrin tó ṣe pó ń gbọ́rọ̀ sọ́kẹ́ lẹ́nu ṣùgbọ́n lẹ́yìn tá a sọ yìí òun ẹlòmí a sọ wípé kí ni wọ́n enslave obìnrin ni gbọ́dọ̀ máa sọ pé kó mọ́ báyọ̀ kẹrin kẹkẹ mọ́ra òun ló dá nìkan ọ̀bù òun ló wọ jìn báàbù tí gbogbo ẹ ọba ó ń ọ̀rọ̀ Muhammad sallallahu alaihi anábí ńlá amẹ́lẹ̀ ni wàláyé látara àwọ̀tọ̀ àyútìwú that is wọ́n gbọ́dọ̀ mú wá furúṣàkú kájẹ́kẹ́yìn kan wọ ilé yìí ta ni ahdan takrauna ẹni tẹ́ bá kórìíra tẹ́ẹ̀fẹ́ kí ó ṣe é kí tó bábọ̀ bá ní kẹ́yìn yàgò fún èèyàn kan ẹni yẹn lè má ṣẹ̀wọ̀ pásánálì ṣùgbọ́n ọkọ lòun ò fẹ́ kó bá ṣe dandan kọ́ ni kó bẹ́ni ìyẹn ṣe gbọ́rọ̀ sí ọkọ ẹlẹ́nu tó bá tẹ̀ wá ń wọ ọ̀nà wo ló lè fi ṣe reconciliation láàárín ọkọ rẹ àbí atẹ́ni yẹn ó mọ wọ́nà yẹn lọ́tọ̀ ṣùgbọ́n òbẹ́ mi fọ́ complain àbúrò ayé máa sọ so ó kọ́kọ́ tẹ̀lé tọkọ sọ náà eléyìí àwọn afẹ́ẹ̀sì wọn a máa ṣe kí ni wọn a máa tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ nǹkan ìwọ́n dẹ̀ mọ́ lára nǹkan tí ó kì í jẹ́ kí marriages kó lè ṣe kí ni kó lè láti nìyẹn gbàmí ọmọ olówó méjì wọn ọ́ọ̀lù tó tóbi jù ni ó ti ṣe àwọn aṣọ oríṣiríṣi ni ó mú wọn á láwọn ná millions sí nìka ẹ̀ ó lè má láti ju six months lọ torí pé ọmọ obìnrin yẹn ò rẹ́dì láti jẹ́ ọ́nìta obìnrin tí ó juwọ́lẹ̀ fún ọkọ rẹ̀ sọ́lá ọba ní ar-rijalu qawwamuna 'ala an-nisa àwọn ọkùnrin ni wọ́n darí ilé àwọn ni wọ́n mójútọ́rọ̀ àwọn obìnrin bima faddala Allahu ba'dahum ala ba'd ọlọ́run nítorí pé kí ni òun gbọ́ lápá àwọn kan nú wọn jura wọn lọ ọkùnrin ní ọlá tàbá ní kí á dá alẹ́ ká tún sá àmọ́yé nǹkan tí ọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe àwa náà mọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ọkùnrin rárá gbé nǹkan ti ju obìnrin lọ ọkùnrin generally speaking wọ́n wà stronger ju obìnrin lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ́rọ̀ ọba subhanahu wa ta'ala ní ibi wa faddala Allahu ba'dahum ala ba'din ìkànnìyẹ bákanáà wa bima anfaqu min amwalihim atúnlábọ̀ wọn lọ́rùn pé wọ́n gbọ́dọ̀ máa náwó tí ló jẹ́ pé olórí bú ọkùnrin òun lọkùnrin tí ó mọ ẹ̀spẹ́ẹ̀tì pé kí ìyàwó òun náà máa gbé àwọn nǹkan kan nù ulé ó yẹ kí wọn náà lè máa gbé nǹkan kan nù ulé kóbìnrin lówó jù bẹ́ẹ̀ lọ kò ṣe responsibility rẹ̀ òun ni kó gbé ẹni tí nulé a sọ pé kò lè ṣe o tó bá ṣe é òun ṣe ni ṣùgbọ́n ó yẹ kí wọ́n náà lè mọ̀ gbére ṣùgbọ́n ìmú ṣàtàn ó skúl fìsàn ọmọ ní láti mọ̀ yẹ kí ní tàm ó yẹ kí wọ́n náà lè sán ìmúra aṣọ fún wọn ní kí ní ìgbà kan ìwọ́n yẹ kí wọ́n náà lè ṣe léyìí ó ṣojúṣe rẹ̀ ìtọ́lọ̀ fi gbé kí wàá mọ̀ fún ọkùnrin gangan lára rẹ̀ owó ni pé kí ni wọ̀bí máa fọ́kù ní amúwàlìyìn wọ́n ná owó wọn so ọkùnrin tí ò bá ti lè náwó fún ìyàwó ẹ̀ mọ́ tí ò lè náwó fún àwọn ọmọ tó bá ṣe wípé àìlè náwó yẹn ó fi ń ṣahun ni ọkùnrin ẹ ti lúzi táǹpé ní kìwàmà obìnrin yẹn ní ráìtì láti ṣe kí ni láti mọ́ gbọ́rọ̀ sí lẹ́nu mọ́ bí èrò gbọ́dọ̀ mi clear ọkùnrin tí ó ṣe tán àti gbọ́kù kátà ìyàwó níbi agbára rẹ̀ ṣe mọ́ àti bíyàwó náà ṣe mọ́ bí agbára rẹ̀ ṣe mọ́ àti bíyàwó náà ṣe mọ́ ọkùnrin tí ó rẹ́dẹ̀ àti gbọ́kù kátà yẹn ni tíyàwó bá kọ̀rọ̀ sí lẹ́nu tí ó tẹ̀ láṣẹ rẹ̀ ìyàwó yẹn ò ṣe é òkùnrin ṣe lọ́hùn torí pé gẹ́gẹ́ bí ta sọ fún wa kọ́ńtrákì ní kinní yìí kọ́ńtrákì yín o ò ṣojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ ìyàwó ní rẹ̀ láti mọ́ gbọ́rọ̀ sí ẹlẹ́nu ṣùgbọ́n tó o bá ń ṣojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ yìí ìyàwó ò ní rẹ̀ẹ̀tì láti mọ́ gbọ́rọ̀ sí ẹlẹ́nu gẹ́gẹ́ bá ṣe sọ sẹ́yìn torí pé ìmọ̀ ṣojúṣe yẹn in tí ó jẹ in tí ó mu ibi tí ó sùn sí aṣọ tí ó wọ̀ lára nǹkan tí ọlọ́wọ́ bá ti gbé ti wàá mọ̀ fún ẹnìyẹn tó fi sòkúwọ̀ lórí ilé apart from agbára tọ́lọ́wọ́ ọba fún ọkùnrin lára nǹkan tí ọlọ́wọ́ bá fi gbé mọ́ fún ọkùnrin òórí kó ń ṣe ojúṣe tó yẹ kó ṣe sọ́lọ́wọ́ bá subhanahu wa aláwá n'i ní fọ́sọ́rí hajj ẹ̀wà ráwọn obìnrin rẹ̀ àwọn obìnrin dáadáa ọ́nì tààtún àwọn olóbìnrin tí máa gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu àwọn obìnrin dáadáa nù ṣùgbọ́n obìnrin kọ́kọ́ sọ ẹyọ kan kó ti sọ méjì obìnrin kọ́kọ́ ti ẹ̀ tí sọ̀rọ̀ ti fún gbájú àti gbọ́ kéèsì sísà tó ṣe wípé yóò sunkún lọ síta kọ́kọ́ náà ìjọ kan lọ́kọ́ wá rìkọ́dù ibi tí ó ti ń bí pẹ̀lú àwọn tó wá fẹ́ dá sí tí wọ́n bẹ̀rẹ̀ ẹjọ́ ó ti tún bẹ̀rẹ̀ sí sọ ẹ ó mọ́ náà ó mọ́ náà ọkọ̀ ṣe gbé fóònù jáde ní ẹ wọ́n kẹ̀rì bí tó ti kó ìgbájú tó kó ìgbámú fún ọkọ̀ ni ọwọ́ àwọn ẹ̀ náà bá bọ́ ọba fi òun náà wọ́n ti ẹ̀ náà bá bọ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wà bí ìta máa ń dá sọ́rọ̀ ọlọ́kọ̀ láyà ẹja farabalẹ̀ ẹja páyọ ọlọ́mọba ẹlòmí ó kàn gbọ́ sáìdì ọkùnrin nìkan ìjọ́ fi tẹ́kì sáàdì ni ẹlòmí ó gbọ́ sáìdì obìnrin kan ó ti take stand táà bá tiẹ̀ kì í ṣàfáà kò túmọ̀ sí wípé ká mọ̀ fìlà ká ìṣe ń tà ń ṣe ọlọ́wọ́ wa ló jẹ́ ká mọ̀ pé kí ni obìnrin léde ọkọ àtìyàwó gbẹ́jọ́ wá sọ́dọ̀ rẹ̀ àbíyàwó rẹ̀ nìkan ló wá bẹ má gbàgbé kóbìnrin léde yẹn dì í mú tó bá ń pìrìsẹ́ǹtì gbogbo ẹ̀ kàn máa lísìn máa lísìn tó bá pìsẹ́ǹtì ẹ̀ tán èyí tí wọn náà bá rí pé inú tó sọ fún ẹ inú tó ń gẹ́gẹ́ fún ẹ sọ fún ẹ ní o èyí tó lè fi fọ́ọ̀tì ẹ̀ ń bẹ̀rẹ̀ pé tó pé bẹ́ẹ̀ ròyìn ló ṣe rí o ní tí ìbọ̀tẹ̀ nìkejì o tó pé pé bẹ́ẹ̀ ròyìn ló ṣe rí o ìwọ náà jẹ̀bi bí o jẹ̀bi bí o jẹ̀bi bí ṣùgbọ́n mi tí ìgbọ́tẹ̀ nìkejì so yóò wá ṣe bí tẹnìkejì náà ṣe sọ̀rọ̀ ẹ̀rẹ̀ sọ fún wọn kí ń kálukú náà tán nàtọ́dà ń sọ òní pé mọ́tò rí kó fẹ́ jàre kó mọ ọrọ̀jọ́ mẹ́nì kejì rẹ ẹ̀pá páyọ̀ ọlọ́run ọba torí pé ló máa ọ̀rọ̀ sọ ni ó jẹ́ kán ẹ̀ dá bó ṣe ẹ̀kan dá ṣùgbọ́n gbà tí bá ń parọ́ tó insist lórí irọ́ tó ń pa ó dẹ̀ fẹ́ kí wọ́n dá ẹjọ́ wọ́n wá gbọ́ nǹkan tó sọ wọ́n fi dájọ́ fún ọmọ wọ́n máa ń juwọ́lẹ̀ ni so feminist obìnrin tó bìlíìbù pé ẹ̀sìn ti yàn wọ́n jẹ kò lè jẹ́ sọ́rí àbàdàn kó lo nìkọ́ọ̀bù jù bẹ́ẹ̀ lọ kó ṣe kí ni kó lo nìkọ́ọ̀bù jù bẹ́ẹ̀ lọ kó lo àmọ́ iye ìpele ìpele nìkọ́ọ̀bù kò lè jẹ́ sọ́rí àbàdàn obìnrin tó gbà pé alukurani tá ń ka fún wa yìí ni ó ṣàbòsí níbi ẹjọ́ tó dá ilé jóbìnrin rẹ̀ sọ̀tọ̀rí náà àwọn obìnrin tí wọ́n ń lo nìkọ́ọ̀bù akẹ́sàn àtọ́ ń lo nìkọ́ọ̀bù ni wọ́n ti pọ̀ lórí TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo máa ń sọ mi máa ń tẹ́lẹ̀ wá ní gbogbo àwọn nǹkan wọ̀nyí Facebook nǹkan kan mọ́ra wọn kí làwọn ń bẹ̀ obìnrin tó bẹ̀rẹ̀ sórí Facebook ọkùnrin míì ó lè ṣe kíni ó lè máa bá sọ̀rọ̀ ní orúkọ obìnrin tí ó dẹ̀ máa wọn ṣáàtì ní private ó lè tàn án tí ó mọ̀ ló ń sẹ́ndì àwọn nǹkan mí sí lórúkọ pé kí ni obìnrin ẹgbẹ́ àwọn lòun bá lò láì mọ̀ pé ọkùnrin burúkú kan tó fẹ́ ṣèrànù kan lòun bá dí pẹ̀lú níbọ̀rọ̀ àmọ́yé obìnrin tó ti bọ́jà ààbò tó ti ṣí orí ó pé ní láàrin àwọn obìnrin ẹgbẹ́ àwọn làájọ́ sọ̀rọ̀ àwọn jọ ń ṣe kíní sofasoli heart àwọn obìnrin gidi ọlọ́wọ́ ọba ní kíní ọ̀nìta wọ́n mọ́ ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ni mọ́ṣí mọ́ ń tẹ̀lá ṣe ọlọ́wọ́ wọn a máa ṣọ́kọ̀kọ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní idha sallat al-mar'atu khamsaha wa samat shahraha wa hafizat farjaha wa ata'at ba'laha qila laha udkhuli al-janna min ayyi abwab al-janna shi'ti tóbìnrin tó bá jẹ́ni tó ṣe wípé ó máa ń ó ń gbáwẹ̀ Ramadan abẹ́ rẹ̀ ó ṣọ ó ń ṣoníranù ó dẹ̀ mọ́ ń gbọ́rọ̀ sọ́kọ ẹ̀ lẹ́nu irú obìnrin yẹn deserve ipe kí wọ́n ní kó wọ aljanna through any of the gates of aljanna tí àkídà rẹ̀ gbogbo every other thing bá wà òkè ṣùgbọ́n nǹkan àníṣọ́ láàrín emphasize wọn torí pé ìtó pàtàkì ni obìnrin máa tẹ̀láṣẹ ọkọ kó dẹ̀ máa ṣọ́ abẹ́ rẹ̀ kó mọ ṣọ́ kò nítorí pọ́pọ̀ sí kó mọ lọ ṣe ránu ẹrọbìnrin mi yà subhanallah yóò mọ tójúbọlé káàkiri ni tójúbọlé káàkiri tó bá délé onílé ó ti mú jáàbù ó ti yọ tó bá yẹ tó ń bojú nìkọ́ọ̀bù ti ọkọ ẹni tí ó lọ bá ń lé ìyẹn lè jáde nu yàrá kó mọ́mọ́ wípé ìyàwó òun lálejò ìdí òyẹ kó rí yóò rí ìdí òyẹ kó rí lára rẹ̀ yóò rí sọlọ̀mí tí ẹ tún wọ́ọ̀sì jù yíò ń lọ yóò máa ṣe ránù ní lẹ́fẹ́ràn obìnrin mi tó pé ó ń fi nìkọ́ọ̀bù lọ ṣe zìnà ó ń fi jìlbáàbù lọ ṣe zìnà máa rìn lẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ káàkiri irú obìnrin bẹ́ẹ̀ lẹ́sàbí sọ́ọ̀lìhà kò ń ṣobìnrin rẹ̀ fasọ́ọ̀lìhàt hafizatun lil ghaib qanitatun hafizatun lil ghaib bima hafizallah lẹ́yìn ọlọ́ba wá ní wàláti takhafuna nushuzahunna ṣẹwàrá obìnrin tí ẹ̀yin ọkọ tẹ́yìn náà ń rí wípé wọ́n ń ṣe nòṣóòsù ṣàpọ́lọ̀ bá ti sọ pé àwọn sọ̀lì hàtù ní kọ́ni táàtù ni wọ́n wọ́n máa ń tẹ̀ láṣẹ ọkọ ni wọ́n á tẹ̀ láṣẹ ọlọ́run wọ́n á tẹ̀ láṣẹ ọkọ wọ́n dẹ̀ máa ń ṣọ́ abẹ́ wọn àṣírí ọkọ tó ń bẹ lọ́dọ̀ wọn wọ́n á ṣe kí ni wọ́n á ṣọ́ obìnrin mi ni ah, kò sẹ́ni tí ò mọ àṣírí ọkọ rẹ̀ ládùúgbò ó ti lálà sí ọkọ rẹ̀ káàkiri lórí pé tí ọkọ bá ń lọ ládùúgbò yìí èèyàn yẹpẹrẹ kí èèyàn yẹyẹ kan làwọn èèyàn kan máa ń wo pé ilé yìí gbolo ti rírù nǹkan bẹ́ẹ̀ yàwó ẹ̀ ló bá tiẹ̀ jẹ́ ládùúgbò òun ló wà mọ́ ọrọ̀jọ́ káàkiri ọjọ́ káàkiri tọ́lẹ̀ mo máa ń sọ fáwọn ìyàwó mi tí máa róbìnrin kan lọ́dọ̀ yìí ti máa ti rí pé ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ ló mọ́ ṣe ìtò mọ́ sọ wọn pé ẹni mi fẹ́ rí mi báyìí mọ́ tọ́lá yìí tó gbé ẹjọ́ ẹlẹ́jọ́ wà bẹ́ tó wá rojú ẹlẹ́jọ́ fún ẹ yóò gbé ẹjọ́ tiẹ̀ náà lọ́gbẹ́ ẹlòmí bó ṣe gbẹ́jọ́ ẹlẹ́jọ́ wà bẹ́ tó ṣe tọ́tọ́tọ́tọ́tọ́ bó ṣe kúrò lọ́dọ̀ rẹ yóò tún lọ sọ́dọ̀ ẹlòmí náà yóò tún ṣe kíni yóò ṣe tọ́tọ́tọ́tọ́ fún àwọn ẹ̀ náà ni wọ́n wá fìlì pé àṣírí ẹ̀bò ládùúgbò ẹwọ́ ẹ̀ ti bá ti ẹjẹ́ gbogbo àwọn ẹ̀ náà ti mọ bó ṣe jẹ́ ládùúgbò yìí àti rí sísà tó ṣe yí pé ó dáàrin ọ̀rẹ́ méjì rú látara ìṣe ṣọṣọṣọṣọ èèyàn méjì tó ṣe pé wọ́n rẹ́ tán wọra dáadáa bí máa ṣe ṣọṣọṣọṣọ ó dẹ̀ dáàrin ọ̀rẹ́ méjì rú ní tí ò ṣẹlẹ̀ jẹ́bi ó sọ pé lè yí kó ṣẹlẹ̀ àmẹ́jọ abẹ́rẹ̀ sí ní kórìíra ara wọn kí ẹ̀kọ́ tó wá fún wọn nímọ̀ràn wípé ẹ̀ ṣe lọ bára yín kẹ́ yanjú ọ̀rọ̀ yìí ni kẹ́ bèèrè kí ni tó ṣẹlẹ̀ ìgbà tí ó para sọ nǹkan tó ṣẹlẹ̀ ní in tí ó ṣòun ló ṣe náà lóhun ló ṣe pé ṣòun kọ́ ló ń ṣe nǹkan yìí ẹ̀ṣẹ̀ wá parí ìjà wọ́n rà fẹ́ni tó ń ṣe ṣọṣọṣọ káàkiri òun ló dáa ní àwọn méjì ó fi ní ní tí ò bá ti ṣe gbé borun lọ bì kan lọ sí ibà yìí nìyí ẹ̀ẹ́kẹ̀ẹ́ àsàlámù àlékún òfin àròjọ ẹ̀ fún un so ìwọ ọkọ tó mọ̀ wípé obìnrin bẹ́ẹ̀ máa ń wá sílé rẹ̀ tó sọ fún ìyàwó ẹ̀ wípé òmẹ́rú èèyàn báyìí lé rẹ̀ mọ́ gbàgbé pẹ̀ ẹjọ́ lé yín gangan yóò lọ gbé e fún àwọn ẹlòmíì náà àṣírí táwọn mọ̀ ń palé yín ó mọ̀ sọtọ́bìnrin yóò bá tiẹ̀ sọ pé òun fẹ́ rojọ́ ọkọ òun yóò jẹ́ àwọn tán lè bá yanjú ọ̀rọ̀ tán lè bá wọn dá sí tán lè bá wọn parí ẹ̀ tán lè bọ́kọ́ sọ̀rọ̀ àwọn tí ó sọ fún nìyẹn wọ́n sọ àwọn tó ṣe fún wọn fọ́pọ̀ ẹ̀ṣẹ́ yẹ̀yẹ́ so ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala ní obìnrin tẹ bá ti wá rí pé kò tẹ̀ láṣẹ yìí tó ń gapá sí yìí ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala ní ẹ ṣàlàyé fún tí ò bá gbà wahjuruhunna ẹ̀yàn wọn lójì fil madaji níbi ibùsùn ẹ má sùn pẹ̀lú wọn mọ́ àwọn àfáà míì ní ẹ má bá wọn láṣepọ̀ àwọn míì ní ẹ pẹ̀lú wọn lórí ibùsùn kan tí ò bá tún wá wọ́ọ̀kì wadribuhunna ẹ̀nà wọn gbà wọn ṣùgbọ́n anábì sọ̀lá àtàrán sọ̀rọ̀ nínà yẹ onídọ́rbán ghayra mubarrihi nínà tí ó ní fi ọgbẹ́ sí wọn lára ni ẹkàn bá wọn wí ṣùgbọ́n tó délẹ́bù nínà ẹ ṣe wáàsí tí wáàsí ò bá ṣiṣẹ́ ẹbọ ikọ́ tí wọn ní gbogbo sùn tí yẹn náà ò bá tó wá ṣiṣẹ́ ẹnà wọn ní nínà tó ṣe rí pé kò ní dá ọgbẹ́ sí wọn lára fàyín àpá ànàkùn wọ́n bá wá tẹ̀lé àṣẹ yín fàlá tẹ́bùgbò àlèyìn nà sẹ̀lìlà ọlọ́run ni ẹ má tún wẹ́sùn kà sí wọn lọ́rùn tán bá ti tẹ̀ láṣẹ obìnrin lè ṣe mistéèkì ẹ ti bá awé ẹ ti ẹ jẹ́ kí yẹn lọ tẹmọ́ ọ̀nà tó ṣe pé Allah ọba tó ga ní ọba tí ó tóbi lẹ́yìn ọba subhanahu wa ta'ala wa in khiftum shiqaqa baynihima tẹbá wo páàrí wọ́n fẹ́ dàrú tí wọ́n rí nǹkan yẹn yájú fàbọ̀hákò hakama min ahli wa hakama min ahliha in yurida ẹgbìyànjú ẹ̀yin mọ̀lẹ́bí ẹ̀yin ọ̀rẹ́ bóòdẹ̀ ṣe fẹ́ ṣe àtúnṣe àárín yẹn àwọn kan nínú fámílì wọn àwọn kan nínú fámílì ọkọ fámílì ìyàwó ẹ̀tíráì láti gbé wọn dìde kájọ wú ọ̀rọ̀ yẹn bóò ni wọ́n ṣe lè rí yanjú so káwọ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lórí bá ṣe á ń dúró nùṣúzù obìnrin bá ṣe á ń dúró nùṣúzù obìnrin so obìnrin ta bá rí kó ń gan pa tó ń gapá sí wa a máa ń ṣe wá àti fún ni àáka àjíṣà ní sọ́lá àsálá fún wa gẹ́bí tí mo sọ àsìkò lè gbà láti máa sọ gbogbo eléyìí so tàbá ti padà síbi àwọn ẹ̀kọ́ táwọn àfá ti ṣe fún wa nípa ojúṣe ojúṣe ojúṣe ẹ̀tọ́ ẹ̀tọ́ ọkùnrin àtobìnrin tàbá padà síbẹ̀ yẹn ìta ń sọ ìtọ́pìkì tá tí ti àábọ̀yé dáadáa so a ṣe wá sí fún ta bá rí pé kí ni ó ń ṣe jù rẹ̀ lọ tàbí ó ń kọjá àlà a ṣe wá sí fún a fi ọ̀rọ̀ ọlọ́wọ́ bá rán létí a fọ̀rọ̀ àrùn sọ̀lá rán létí tí ò bá wá gbà a bọ̀ ikọ́ ni tí ò bá tún wá gbà ọkùnrin míì òun àti ìyàwó rẹ̀ wọ̀ ní tí ní iṣu ní iṣu kan ni ó ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí kóbúlò fún yóò nà tí gbogbo ojú rẹ̀ ó eléyìí ò kìí ṣe ìwà ọkọ tó jẹ́ mùsùlùmí irúwà bẹ́ẹ̀ra ìwà àwọn ẹranko ni ìwà àwọn kèfèrí ni ti ẹ̀nà wọn nínà tí ò ní ni anábọ̀wà Muhammad sallallahu alaihi kò lóbìnrin débi kó sọ ipé àwọn tán náà yàwó wọn wọ́n ń ṣàwọn tó dájú ní wa ṣùgbọ́n kò ń ṣe páà lè nà wọ́n ṣùgbọ́n nínà ẹ̀ náà wọ́n ti ní kò gbọ́dọ̀ dọ́gbẹ́ sí wọn lára sẹ̀yí tó wà fún máa rí pẹ́ ń kóra ń blú ẹ̀ ń ṣe kìíní nìyí so káfẹ́ kan kúkú túká ó ṣe kí ni ó bẹ́ta ẹlòmíì máa kíìpù ìyàwó rẹ̀ wọ́n ti fẹ́ bàtara wọn jẹ́ ọkùnrin mi ń bẹ gbogbo ojú rẹ̀ ẹ̀yọ gbẹ́m̀bẹ̀ ìyàwó ti gun nígbò ó ti gun ní kìíní ó ti fẹ́ yí bá ti ẹ̀jẹ́ ó yẹ kí wẹ́lẹ̀ yìí máa ṣẹlẹ̀ nínú ilé tó jẹ́lé mùsùlùmí so obìnrin mi gbogbo ojú rẹ̀ ti wú ẹ̀rígbò mi ti dúdú bí ojú rẹ̀ báyìí ó dúdú bí ojú Mike Tyson gan lọ torí pé ọkọ ti nànà kùnà obìnrin tó rẹwà tẹ́lẹ̀ ó ti dẹni tó burẹ́wà látara nínú ẹ̀tì ọkọ náà ó yẹ káwọn ríru eléyìí nínú Islam tẹ́wọ̀n èyí pé kéńkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ òun ni tí ó jẹ́ solution ọlọ́wọ́ bá ti yanjú ẹ wẹ̀yìn ẹ̀tọ́ fọ̀rọ̀kọ̀ yóò lá òkúlẹ́mí sáàtì ẹ lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n yẹ pé kẹrẹ̀ sí máa bẹ náà ní kẹ́ compromise fúnra yín ẹ compromise sótórí náà obìnrin ò gbọ́dọ̀ jẹ́ ni tí yóò ma takò àṣẹ ọkọ rẹ̀ káwá fẹ́ rí obìnrin tó jóbìnrin rẹ̀ kò gbọ́dọ̀ jóbìnrin tó ń takò àṣẹ rẹ̀ ẹ ọkọ fẹ́ fẹ́yàwó kejì ẹ wá ló dé ṣé kò ní ráìtì ni obìnrin ní àárín ẹ àjọ tẹsẹ̀ bọ́ ṣokò tẹ̀kọ́ náà ni wo yàwó yàwó ṣì tó fẹ́ fẹ́ yẹn yàwó ṣì bó zinako ló fẹ́ ṣe ìtọ́lọ́wọ́ bá aláwẹ̀ láti ṣe ló fẹ́ ṣe ṣe nínú Al-Qur'an náà ló ń bẹ fáńkì umar tó bá lakum minan nisa masna wa thulatha wa ruba inú Al-Qur'an ni ló ń bẹ ẹ kò sọ fún nígbà tí fẹ́yàwó wàláì kò kò jẹ́ pé kò sọ fún ẹ ẹni tí tó wá fẹ́ fẹ́yàwó mi yìí sí ẹkú wá nìkan tó fẹ́ ṣe fún mi wàláhì Ọlọ́run ní kó ṣe nǹkan kan fún ẹ torí kó fẹ́ fẹ́yàwó mi wàláhì Ọlọ́run ní kó ṣe nǹkan kan fún ẹ ojúṣe ti di ẹ pé ó ń tọ́jú ẹ ń tó jẹ́ náà nìyẹn sóbìnrin míì sì máa bọ́pọ̀ ẹ̀ fa wàhálà nítorí pọ́pọ́ fẹ́ fẹ́yàwó kejì àbí torí pọ́ fẹ́yàwó kejì ẹwà arọ́bìnrin míì látara ìlójútì tó bá ti gbọ́ pé ọkọ òun ó ń ṣe kí ni ó fẹ́ fi ọmọ kan bí wọ́n ṣe kìtìbà àmọ́ fẹ́ ṣe áàdù tí wàá gbé fóònù ó dẹ̀ lómi lè gbé fóònù kó pe bàbá ìyàwó tán ṣẹ̀ṣẹ̀ tí wàá ní bàbá mo tẹ̀ rò pé èèyàn gidi ní tẹ́lẹ̀ ni àṣeyàn náà tẹ̀lẹ̀ tẹ́ ní ọmọ yìí fẹ́ kamara wọn yóò á bẹ̀rẹ̀ sí sọ̀sọ̀kúsọ̀ gbogbo eléyìí àmì àìní ará obìnrin tó ṣe ni ó yóò pe bàbá ìyàwó tuntun tí ó dẹ̀ sọ̀rọ̀ sí wọn yóò pe ìyá ìyàwó tuntun yóò sọ̀rọ̀ sí wọn bẹ́ẹ̀ ni reality ni pé ọkọ yìí ò jẹ́ ní anything láti sọ wípé kí ni òun fẹ́ fẹ́yàwó kejì bó ṣe fẹ́ wọ náà ló ní ráìtì àti fẹ́yàwó kejì kò rẹ̀ sí tó ń jẹ́ ìyálé ìyàwó nínú Islam kò sí tó ń jẹ́ kí ni ìyálé ìyàwó asọ́fúnra wa ní sí umu sauda radiyallahu anha kílá pé bí èjì over 50 aisha radiyallahu anha àwọn méjì ìyàwó ni wọ́n lábẹ́ ọkọ ọ̀kan náà umu salama ni absọ ni ìyàwó gbogbo wọn ṣẹ́rí mentality ìyálé yẹn lára àwọn kẹta fi ní problem yẹn lóbìnrin yóò fi fíl fóun ló dictate tí ọkọ bá ti ń ṣe ojúṣe tó yẹ kó ṣe ó dẹ̀ ní agbára àti fẹ́yàwó kejì ó lágbára àti tọ́jú rẹ̀ ó sì ń tó kàn wọ́n pẹ̀lú yẹn tí ò bá tọ́jú ìwọ òun ló ṣe kí ni ló complain àbí tó máa ń ṣe àbòsí tí ò ṣe déédéé òun ló complain ṣùgbọ́n kò sọ fún mi kó n fẹ́ fẹ́yàwó mi wàláì kò síbi tó wà nù tíra tó gbọ́dọ̀ sọ fún ẹ kó tó fẹ́yàwó mi wàláì kò síbi kankan nù tíra tó sọ pé gbọ́dọ̀ sọ fún ẹ ikú ń fẹ́ fẹ́yàwó mi tí ò bá ti ṣe zìnà kó bá ṣe zìnà ẹni òun ló sọ pé àwọn mi ó ń ṣe zìnà tó wáyé pé kí ni ó tẹ̀lé ẹ̀rí fún yẹn náà ni ẹ̀rọbìnrin níbi tó máa lóun tara dé ẹ̀ ustaz ọkọ mi ń ṣe zìnà àá ṣé o lẹ́lẹ́rìí mẹ́rin ṣé o ní ẹlẹ́rìí mẹ́rin o ní ọkọ ẹ̀ ń ṣe zìnà ọ̀rọ̀ zìnà rọra sọ kékeré yẹn so torí pé ó fẹ́ yàwó kejì òun ló ti di kí ni ó ti di kó ń ṣe zìnà kẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwa máa ń dá sí ọ̀rọ̀ obìnrin ọkùnrin lọ́kọláya náà ẹjá lọ kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn ẹjá tún àwọn tíra wa gbọ̀n àwọn tíra tẹ́ǹkà fún wa ní alcohol ẹjá tún gbọ̀n ẹlòmíì ló ń dalé ọkọ̀ àtayà mi ló dàrú látara ìmọ̀ dásí nǹkan tí ó mọ̀ ń pa rẹ̀ ẹ̀wùsáàz ẹ̀yìn náà wo ṣe ń kọ́kùnrin ẹ̀ wá ṣe dá ẹ ó fẹ́ ó fẹ́bìnrin kò sọ fún ipò ń fẹ́ lọ fẹ́yàwó ó ṣe jàǹbá fún ni àmọ́dájọ́ tábọ́pẹ̀ lárájọ́ sọ àwọn kan yẹn pọ̀ ní ṣáyítà bá understand àwọn kan yìí problem ma continue láti máa wà so torí àsìkò agẹ́bí tí mo sọ àwọn nǹkan tí ó bẹ̀rẹ̀ tí mi máa ka ní ọ̀rọ̀ àwọn àfa ó jantirẹrẹ ṣùgbọ́n mo kàn wó pé ká dúró níbi àwọn ayé alukoran àti àdìsí díẹ̀ tí amúwáyì ó ṣàánú ẹni asọ̀fún wa ní obìnrin yẹn tó bá takọ àṣẹ ọkùnrin yẹn kò ń ṣe lẹ́ṣẹ̀ o ọ̀rọ̀ nùṣùsù tá ń tírìtì kò débẹ̀ yẹn o ọkùnrin ò ṣojúṣe tí ẹ kó ṣe obìnrin náà wá gbọ́rọ̀ sí lẹ́nu obìnrin à ní pé nínú ṣíza nùṣùsù yẹn kọ́ ni ẹ̀tàn sọ́ńbẹ̀ tí àyà yẹn àdírẹ́sì nùṣùsù ìtàbí kòbìnrin ní ṣílá ní kó má tẹ̀lé àṣẹ ọkọ tó ń ṣojúṣe tó ń ṣe tó yẹ kó ṣe bákan náà tí ọkùnrin tààtò ní náà ṣízù òun lọkùnrin tó ṣe rí pé obìnrin ò ní agbára àti ṣe tó yẹ kó ṣe ó wá ń ṣe kí ni ó wá ń fìyẹ abandon mùsùlùmí yẹn gangan ni kùránì 3 ti ń pọ̀ ọ̀rọ̀ tọkùnrin tó bá ti rí pé ọkùnrin deliberately kò fẹ́ fún obìnrin ní ẹ̀tọ́ rẹ̀ ìyẹn ti kọjá nù ṣúùzù fẹ́rú obìnrin yẹn yóò gbèrú ọkùnrin bẹ́ẹ̀ onírẹ́ta ti gbé lọ ilé ẹjọ́ kí àwọn adájọ́ bá sọ̀rọ̀ láti jẹ́ kó mọ́ ṣojúṣe rẹ̀ tó á tú wọn ká wọn á tú méjèèjì kágbọ́ yé so eléyìí ó jẹ́ nǹkan tí mo fẹ́ fi kún ní ìparí ọlọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàánú wa kí ó bá wa tó lé ẹni kọ̀ọ̀kan wa ọlọ́wọ́ subhanahu wa ta'ala kó fi albarka sí àwọn márìjì sí wa subhanaka allahumma bihamdik ashhadu an la ant astaghfiruka wa atubu ilayk alaikum wa rahmatullahi wa barakatuh جزاكم الله خيرا